Pẹ̀lú Move Classic ẹ láǹfààní ìpè àti gbogbo rẹ̀ níwọ̀nba owó tá a pèsè fún ọ̀kọ̀ọ̀kan wọn yálà ìpè ìkọ̀wé ránṣẹ́ ẹ̀rọ ayélujára yàtọ̀ séyìí ẹ máa san àpò márùn-ún lóṣooṣù síbẹ̀ a ó fún yín ní ẹ̀bùn ìpè àti ìkọ̀wé ránṣẹ́ sí àádọ́ta èèyàn àti àádọ́ta mòó ẹ̀rọ ayélujára tẹ́ máa lò bó ṣe wù yín láì san kọ́bọ̀. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.